àlàyé ṣókí lórí àdíìsì yìí ní abala ìtẹ́dìlú fi sùjúd ẹ forí kanlẹ̀ dáadáa ẹnìkan bí mi léèrè béèrè wípé ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin àpèjúwe ìrun ọkùnrin àti ìrun obìnrin. síyàtọ̀ wà láàrin irun ọkùnrin àti irun obìnrin. èsì ni pé kò sí ìyàtọ̀ kan gbòógì láàrin irun ọkùnrin àti irun obìnrin. ní ìnàró tọkùnrin máa káwá mọ́yà bí obìnrin náà ṣe dúró kírun nìyẹn nírùkú tí ọkùnrin máa dáwọ́ tẹ orúnkún rẹ̀ méjèèjì orúnkún rẹ̀ méjèèjì bí obìnrin náà ṣe ṣe nìyẹn. ní ìforíkalẹ̀ bọ́kùnrin yóò ṣe foríkalẹ̀. tí ò ní gbé apá lélẹ̀ bí kò ṣe àtẹ́lẹwọ́ rẹ̀ tí ó sì wá ga apá nílẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin yóò ṣe ṣe. ṣùgbọ́n ibi tí ìyàtọ̀ ti lè wà láàrin irun ọkùnrin àti irun obìnrin òun ni wípé àwọn ọkùnrin tá a bá fẹ́ kírun ìrun jàmáà ẹnìkan ó pèrun ẹnìkan ó ṣe ìkọ́mà ní ti àwọn obìnrin wọn ò béèrè ìrun pípè lọ́wọ́ wọn wọn ò sì béèrè ìkọ́mà ní ọwọ́ wọn kí ló fà ìdí ni pé ìrun tí àwọn ọkùnrin ń pè á pè ìrun nítorí kí àwọn èèyàn lè wá bá wa kírun ta ló gbéṣẹ́ lé obìnrin lọ́wọ́ pé kó pe àwọn èèyàn pé kó wá bá kírun kò sí ìkọ́ ọmọ tá a ti ṣe a ṣe ìkọ́ ọmọ kí àwọn èèyàn lè mọ̀ pé ìrun ti bẹ̀rẹ̀ ta ló rán obìnrin níṣẹ́ kó kéde pé ìrun ti bẹ̀rẹ̀ yálà ìkéde pásíkò ìrun tó tá mọ̀ sí azan yálà ìkéde pé àti bẹ̀rẹ̀ ẹ̀rùn tá a mọ̀ sí ìkọ́mà méjèèjì kò jẹ mọ́ obìnrin nítorí pé obìnrin ó máa kírun nínú ilé wọn ò ní kó ké sí gbogbo obìnrin àdúgbò jọ nígbà tí kìí ṣe ìyá alásàlátù ìyá alásàlátù òun ló tó lè máa ké sí àwọn obìnrin jọ ládùúgbò. pé òun fẹ́ ṣe àsàlátù tàbí ṣé yá àwọn oníbídíà ni àwọn yẹn. lẹ́yìn náà bá a ṣe ń ké sókè lórí irun obìnrin náà yóò ké sókè lórí irun àwọn ọ̀run tí a ti ń ké sókè pẹ̀lú májẹ̀mú tó bá ga sí wípé ìrún tó fẹ́ kírun ó fẹ́ dá kí nínú ilé òun náà kéwù yẹn sókè àtọkùnrin àtobìnrin ni wọ́n jọ kí ó sókè lórí ìrún wọn. kó o sì gbọ́yé ìké ó sókè olùdárun kí fún etí ẹ̀ nìkan ni o tí ẹlòmíì bá ń dárun kí mọ́sálásí wa gbogbo mọ́ṣáláṣí ó sì mọ́ gbọ́ rìyáwù ti wọ́ nìyẹn o ṣe kárí mi ti wọ́ nìyẹn o ìwọ ló ń dàrún rẹ kí o ò kí fún jàmáà tọ́ba jàmáà kó o ké sókè kọ́mọ́ta yọ ìwọ̀n etí rẹ̀ ọlọ́run bá fi volume level ó fi sẹ́nì kọ̀ọ̀kan lẹ́nu àbí tá a bá fẹ́ sọ ní jẹ́jẹ́ àmọ́ bá ti máa ń sọ ní jẹ́jẹ́ tábà fẹ́ gbóhùn òkè díẹ̀ àmọ́ bá ṣe máa ń gbóhùn òkè díẹ̀ o ti bá ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ ní ìsìn tèmi ò gbọ́ tọ́ba sì fẹ́ sọ̀rọ̀ tó wí sókè tí gbogbo wọ́n gbọ́ ọmọ bóòtù ṣe yí òkè ó sì á di wàhálà tọ́wá ń dàrún kí tọ́wá dàbẹ̀ ẹni pé ìwọ ni bàbá lè máa mú tó ń kírun fún jàmáà òrìyáwó ti wọ̀rọ̀ rẹ nìyẹn lọ́kì ìsara bákan náà ni pé ìjà àwọn obìnrin lè kírun jàmáà láàrin ara wọn bẹ́ẹ̀ ni wọ́n lè kírun jàmáà láàrin ara wọn bó tilẹ̀ ga sí wípé wọn ò sọ pé irun jàmáà tiwọn ó lóore ju irun àdákì lọ ní ti ọkùnrin ni irun jàmáà rẹ̀ ló ti lóore ju irun àdákì lọ ní ti irun obìnrin wọn ò sọ bẹ́ẹ̀. nítorí wípé Islam gbé ọ̀rọ̀ wọn ka orí ìpìlẹ̀ ìpìlẹ̀ ibẹ̀ náà ni pé kóbìnrin kó dá irun rẹ̀ kí nínú yàrá rẹ̀ àmọ́ a lè rí ọkùnrin tó níyàwó méjì tó níyàwó mẹ́ta tó níyàwó mẹ́rin a lè rí ọkùnrin kan tó níyàwó kan tó ga sí pé àwọn ọmọ rẹ̀ kìkìdé obìnrin ni wọ́n. ìyá wọn ó lè kọ́ wọn ní irun kíkí nípasẹ̀ kọ́ máa kí i ní jẹ̀máà fún wọn. àmọ́ o ìgbàkigbà tí irun obìnrin bá já sí jẹ̀máà fún wọn obìnrin ò ní bọ́ síwájú sáfù o obìnrin kò ní bọ́ síwájú sáfù gẹ́gẹ́ bọ́kùnrin ṣe máa ń bọ́ sí ìwájú sáfù àárín sáfù ni ó wà. àárín sáfú lóbìnrin máa wà kò ní bọ́ sí ìwájú sáfù. wàyí o àìlera nípasẹ̀ oyún ọ máa sọ obìnrin di ẹni tí ó kírun aláàárẹ̀ ìyẹn wá túmọ̀ sí wípé ìkírun obìnrin àpèjúwe ìrun kíkí obìnrin ó yàtọ̀ sí ti ọkùnrin rárá oyún tó ní tó ṣèdíwọ́ fún un tí ò fi lè rùkú àwọn obìnrin wọ́n ní kùdúra wọn lọ tó bá ti dìbò ọ̀rọ̀ oyún tí ẹlòmíì bá ti lóyún tí kùn ẹ̀ bá ti ga kò ní lè dáwọ́ tẹ orúnkún mọ́ àgàgà ìforíkanlẹ̀ kò ní lé ìforíkanlẹ̀ mọ́ báwo ni ó ti wá kírun kò sí ìrun olóyún bí kò ṣe ìrun aláàrẹ̀ ok ìrun aláìsàn báláìsàn ṣe máa kírun ni olóyún ó ṣe kírun tí oyún rẹ̀ bá ti ṣe ìdíwọ́ fún un láti rùkúù tàbí láti sujud. Therefore, nítorí náà ẹni tí ikùn rẹ̀ bá ga débi pé kò lè dáwọ́ tẹ orúnkún gbèlè ń tàṣe pé wọ́n máa forí kanlẹ̀ kìí ṣe gbogbo olóyún ní má ṣe bẹ́ẹ̀ fún o kìí ṣe gbogbo olóyún ní fún wọn máa yọ gan o àwọn kan bẹ tẹ́ ń bá lóyún tá má padà ma àwọn yóò máa bí léèrè pé olóyún ni yóò jọ àwọn èèyàn lójú wípé àmọ́ pé olóyún wọ́n sì rí lánàá wọ́n rí ń jẹta irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ náà la wá rí àwọn tó ga sí pé ọlọ́run fún wọn ní ikùn tó ga sí pé tó ti yọ ọlọ́ọ̀kan afọ́jú nìkan ni ò ní mọ̀ pé ẹni tí ń bọ̀ yìí olóyún ni abẹ́ni tó tẹ̀fẹ́ bí méjì tó fẹ́ bí mẹ́ta tó fẹ́ bí mẹ́rin lẹ́ẹ̀kan náà definitely ikùn rẹ̀ ó yọ ọ́ pọ̀ tọ́ba ti wá rí báwọn kò sí àkọlé ìrun olóyún nù tíra abẹ́ ibi tí wọ́n gbé olóyún sí ni abẹ́ ìrun aláìsàn nítorí pé aláìsàn yóò kírun bí àìsàn rẹ̀ bá ṣe fún ní àǹfààní mọ́ tó túmọ̀ sí pé tí olóyún ò bá lè dúró kírun yóò jókòó kírun ni. àwọn ìwà máa ń ṣe mistéèkì àwọn èèyàn wọn máa ń ṣe mistéèkì níbi ìrun ẹni tó jókòó kírun mo ti rí àwọn ìyá kan rí tí orúnkún ń dà láàmú orúnkún tó ń dà wọ́n láàmú tó dá sí pé wọn ò lè dúró ìṣẹ́jú márùn-ún wọ́n wá fẹ́ kí òun lórí àga wọ́n wà á kọjú sí ògiri báyìí káníkì búlàní wọ́n á sí ògiri tọ́mátì á fẹ́ rúkú wọ́n tọwọ́ tẹ orúkún báyìí wọ́n ṣe báyìí tamafẹ́ sùjádà wọ́n wà ṣe báyìí rárá o kìí ṣe báyẹn ni ìrun aláìsàn o mo rò pé ẹ̀yin ìyẹn olóyún tẹ̀ bẹ́ẹ̀ gbọ́n tí mo ń sọ obìnrin tíkùn rẹ̀ bá ga débi pé kò lè dáwọ́ tẹ orúnkún tàbí kò lè forí kanlẹ̀ tọ́rọ̀ rẹ̀ fi jẹ mọ́ pé orí ìjókòó ni ó ti kírun sọ̀látùlì ìmáì ló kọ ìrun tó máa kí sọ̀látùlì ìmáì àsọ̀látù bìlì ìṣàrọ̀ ó máa kírun pẹ̀lú ṣíṣe àpèjúwe ṣíṣe ìtọ́ka pé rùkú ni mo wà yìí o. sùjúdù ni mo wà yìí bí ó ṣe kírun nù bó ni ó ṣe á kí yóò jókòó sórí àga nígbà tó ga sí pé kó jókòó sórí àga lọ́rọ̀ ọlọ́rùn tó bá dúró kò rọgbọ tó dùbúlẹ̀ kò rọgbọ àmọ́ ó lè jókòó sí orí àga orí àga tó jókòó sí o yóò fẹ̀yìntì dáadáa. ìwà nínàró rẹ̀ nù tó ti fẹ́ rùkú orí nìkan orí ẹ̀ nìkan ni ó tẹ̀ díẹ̀ orúkú nu tó bá ti sírí pákì padà ó ti nàró nìyẹn tó ti fẹ́ sùjádà orí náà ni ó tẹ̀ wálẹ̀ ṣùgbọ́n ìtẹ̀ríwálẹ̀ fún sùjúd láti fi ṣe ìtọ́ka pé mo sàjádà mo forí kanlẹ̀ ọ gbọdọ wálẹ̀ ju ti rùkú lọ. sẹ́yìn obìnrin gbọ́ mi yé báyìí àti ẹni tó bá ní àìlera tí ò fi lè dúró kírun ìrun kíkí ìrun kíkí pẹ̀lú ṣíṣe ìtọ́ka ni ìrun tí ọmọ akíntì ẹ̀. A jókòó sórí àga o bùkátà sí kó forí kan ògiri àìforí kan ògiri o tọ́ ọ bá ti lè forí kan lẹ́ẹ̀lẹ́ má forí kan ògiri ó jókòó dáadáa sórí àga tó bá ti fẹ́ rùkú lórí àga ó tẹrí díẹ̀ báyìí ó ti rùkú nu ó gborí kó rùkú ó ti nàró nìyẹn. ọ wàá tẹrí mọ́lẹ̀ díẹ̀ ju ti àkọ́kọ́ lọ ó ti sùjádà nìyẹn bá a ti máa ń kírun orí ìjókòó nìyẹn tó bá ń wo irun kíkí ní Saudi lórí tẹlifíṣàn kò sí ni ó rí àwọn arúgbó kan tí wọ́n wá kírun ní haram tí ogbó ara wọn ò jẹ́ wọn lè dìde. tàbí àwọn aláàárẹ̀ àwọn aláìsàn tàbí àwọn aláìsàn kan táwọn náà wá kírun tó ga sí pé orí wheelchair wọn ni wọ́n wà sọ orí wọn kẹ́ máa forí kan ògiri kàábà orí ìjókòó náà ni wọ́n wà tí wọ́n ti máa ṣe gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe tó ti yé. Allah ò ní ṣe wá ní aláàárẹ̀ o àmọ́ ó ti lẹ́kọ̀ọ́ ńlẹ̀ tàbádọ́ lọ́wọ́ ní ṣe wá láàárẹ̀ sọ́ọ̀ ní ṣàìsàn láyé tó ikú ni ẹ́ ọ̀ ní ṣàìsàn láyé tó fi kú òkúta ní ọ́ orí ò ní fọ́ ọ inú ò ní run ọ́ ẹ́ ibò ní ṣe ọ́ ìyẹn máa lẹ́kọ̀ọ́ lẹ̀ nítorí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ni. Eh? tó ti yé torẹ́lòmíì àìlẹ́kọ̀ọ́ òun ni òjò kírun lórí ìdùbò láìsàn yóò ní gbàtara àwọn òòyà fọ́sẹ̀ méjì òun ò kírun yóò lo òun ò kírun fọ́sẹ̀ méjì àìlẹ́kọ̀ọ́ ló fà á o.